أعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين الحمد لله الذي جعل زكاة المال رحمة للمحرومين والصلاة والسلام على محمد الأمين وعلى آله وصحابته أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعلموا أن زكاة المال واجبة على كل قادر من الأغنياء تعطى للفقراء المحرومين من عباد الله تقربا إلى الله تعالى أدكفون الله أبا الله أبا تي أدوك الله أبا إني أبا تي أسي كما ينون هو tá ń pè ní zakat ó ṣe láàánú àti ìdẹ̀ra àti kẹ́ fún ti àwọn tí ọlọ́run ọba tí ó ní kọ́mọ́pọ̀ lọ́wọ́ tiwọn ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run kọ́ba nàbíwá Muhammad ẹni tá a ránṣẹ́ tó sì jíṣẹ́ náà bọ́lọ́run ọba ṣe rán nítorí àwọn ọba fẹ́ràn anábì wa muhammad sallallahu alayhi wa sallam ó jíṣẹ́ náà aláfọkàntán ni àánú ọlọ́nkọ́ba anábì wa muhammad àtàwọn ará alẹ́ rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ a ń jẹ́rìí ìpé kò sí tá a sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lẹ́yìn ọlọ́wọ́n ọba wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹrú sin ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ni abẹ́lẹ́ ọ̀nà àánú rẹ̀ àti agbára rẹ̀ kọ́lọ́n kọ́mọ́sá ìwọlé àánú ẹ̀ ọlọ́mọ́sá di alẹ́ tẹ̀lé ànábì náà ẹ̀rọ ya mi nínú ẹ̀sìn wa èyí tá a fi bá ní sọ̀rọ̀ ní jimale ni òun náà ni fikihu zakatul mal. ọ̀kan gbòógì nínú erigun ẹ̀sìn wa èyí tá ń pè ní zakat nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọlọ́wọ́n bá kẹ́ tí ọlọ́wọ́n bá tí ó sínà fún ọlọ́wọ́n bá tí ó darí àrísìkí rẹ̀ sọ́dọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn nínú Ramadan ni wọ́n sábà máa fi zakat yíyọ wọn sí. Si bó ṣe jẹ́ pé aliyọ zakat láwọn oṣù míì yàtọ̀ sínú Ramadan nígbà zakat bá ti owó yàn náà lèyàn máa ń yọ ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa wa min rahmatillahi ta'ala nínú àánú ọlọ́run tọ́lọ́run bá ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa tọ́lọ́run ṣe fún wa nínú Islam òun náà ni pé ó ṣe zakat ní. Ni ẹ̀tọ́ kan tí ọlọ́run bá béèrè ó sì jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn erigun téèyàn fi jẹ́ mùsùlùmí erigun islam márùn ni gẹ́gẹ́ bí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam anabi wa muhammad anabi ni bóni yàlẹ islam ala khams ama ẹ̀sìn islam lérí pílà márùn òpó márùn anabi dárúkọ ìgbàgbọ́ ọdọ akọkọ tẹ̀lé anabi muhammad sallallahu alaihi wa sallam anabi wa muhammad sallallahu alaihi wa sallam dákọ ọrùn lẹ́yìn náà láwẹ̀ lẹ́yìn náà ní ẹni bá lówó kọlọ maka anabi dákọ zakana síbẹ̀ ìtumọ̀ ẹni pé zakat ó wà nínú pillars of islam tẹ́yìn bá jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ mọ́ máa yọ ti lówó lọ́wọ́ ọ̀ranyàn ni fún gbogbo ẹni bá ti ní owó tí zakati sì wọ owó rẹ̀ mọ̀mí makati ti ha èyí tá a fi mọ̀ pé zakati ọlọ́run ọba ò fi ọwọ́ kékeré mú nínú ẹ̀sìn òun náà ni pé ó ṣe ní erigun kan nínú àwọn erigun Islam ọlọ́run ya erigun kan sọ́tọ̀ ní ẹni pé sàárà tá a máa ń tó jẹ́ dandan fẹ́ni tí owó tiẹ̀ bá ti pọ̀ yọ máa yọ lọ́dọọdún fún ọlọ́run ọba wa dandan ni bó ṣe jẹ́ ipe ọlọ́run ọba àlá ọ̀sà alẹ́sà ọwá yọ láàrin ẹbí ọyọ láàrin àwọn ọ̀rẹ́ ọlọ́run ọba dá yọ láàrin àwọn ará ó sì tiẹ̀ lọ́tọ̀ láàrin aráàlú ó darí ìkẹyẹ rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ọlọ́run bá náà wá ń béèrè zakati nínú owó ẹ̀ lọ́dọọdún nítorí ń béèrè nǹkan kékeré owó kékeré omi makanatiha ذكرها الله مقرونة بالصلاة من القرآن nínú àwọn tó jẹ́ àmà pé zakat ó tóbi lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ó fi òun àti irun ó fi ṣẹ́gbẹ̀ẹ́ ara wọn nígbà tí ń pàṣẹ kírun tó bá ti dákọ̀ ọ̀run tán yóò sì dákọ̀ zaka ẹyọ zaka ẹ kírun gbogbo alájọ kírun àmọ́ ẹyọ zaka gbogbo aká lágbára zaka àwọn olówó lọ́lọ́run bá wí bẹ̀ ń bá gbogbo wa wí ipe wa ẹ kírun ọlọ́run bá ń bá àwọn olówó nìkan wí tó di ẹyọ zaka àwọn afáà níbi tí zaka ti lágbára dé ọlọ́run bá ọwọ́ pa òun àti ọ̀run papọ̀ láwọn àyè tí ò dín ní eighty two. nínú alukur'an tọ́lọ́hún ti ń sọ pé ẹ lẹ́yìn náà ẹ yọ sàká ẹ kírun yóò di pé bí irun ṣiṣẹ́ pàtàkì bẹ́ẹ̀ náà ni saka náà ṣe pàtàkì irun lẹ́sìn saka láàfi gbé àlàáfíà ara wa dúró fi ẹni bí bá ń pa tí a ń jẹ táyé dàrú irun tí ń náà òun bù sápá kan ju apá kan lọ ṣẹwàá lẹ́yìn tí mo bù sọ́dọ̀ tí ń nì ẹ máa bù díẹ̀ díẹ̀ lé àwọn yòókù yín torí mo jọ da yín náà ni èmi náà mo ní gbogbo yín mo kàn ní tí ń tí lọ. ìbádàlá èèyàn ọdún sin ọlọ́run ọlọ́run ọba ní ọlọ́run ọba ní ẹ máa kírun zaka ẹ sì zaka. wọ́n ní kò wá dín ní etí tú ààyè tọ́lọ́wọ́n bá ti ń da méjèèjì papọ̀ bẹ́ẹ̀ pé ẹ kírun zaka lẹ́yìn gbàtà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam tá a nàbí jáde láyé àwọn nǹkan náà àwọn olówó wọ́n bẹ ní gbèríko wọ́n bẹ Madina wọ́n ní àwọn zaka zakama nígbà nàbí ti kú yẹn àwọn zaka zakama o wa qama Abu Bakr Siddiq radiyallahu anhu àfọwọ́ abubakar sadiq àwọn ni àlífà ńgbà náà wọ́n wá dìde sí wọn wọ́n wá sọ fún àwọn tí wọ́n láwọn ọ̀yọ́ zakama ìgbégbà nábì ti kú àbí wọ́n wá sọ fún wọn yí pé mo fi ọlọ́run ọba búra èmi àlífà èmi abubakar èmi tí ń darí gbogbo ayé tí ń darí gbogbo mùsùlùmí lágbàlá ayé wọ́n fi ọlọ́run ọba mi búra láwùkọ́ ti lánàá man farraqa bayna salati wa zaka ẹ̀yìn ní mọ́ fúnfún yẹ́ ẹ̀yìn sì ní gba ìgbàkúgbà ẹ̀yìn sì ní fojú fo gbogbo àwọn nǹkan tí wọ́n dìde pé àwọn ń ta àwọn ìrun nìkan làwọn máa kí àwọn oníyọ sàkámà Abubakar ní òun ò ní fọwọ́ fúnfún yẹ́ mú fún wọn òun bá wọn jáde bí tọ́lá gbẹ́rẹ́ ẹni bá ní wàá kí mùsọ̀lá dá nìkan lòun mójútó wàá dùn sàkáàtà àwọn ò lò mọ́ lẹ́yìn pátá nábì lọ ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa eléyìí jó yé wa pé àwọn sọ̀hábà wọ́n mójútó gbogbo àwọn táláwọn yọ zàká máa torí àyíyọ zàká wọn máa nígbà wọn ò ti yọ zàká máa yẹn ẹ̀sìn fẹ́ dàrú nù tí wọn bá ti yọ zàká máa sẹ́mu pé pílà tá a fi gbélé dúró tọ́ka bá ti yẹ nínú pílà yẹn ilé yẹn náà àlàáfíà tó la ma pillars of Islam márùn ni ọ̀kan bẹ̀ zaka tọ́ka bá ti wá yẹ mẹ́rẹ̀ẹ̀rin yòókù náà máa mì ìgbàgbọ́ ọ̀rọ̀ máa mì ìrun máa mì àwẹ̀ máa mì mákàdún òní ọ̀rọ̀ láti lọ nígbà táwọn tí wọ́n ní tí wọ́n bá bù fáwọn tí ò ní káwọn náà lè dìde ọlọ́wọ́n bá fi kátọ́rẹ kásánú pẹ̀lú arísìkí ọlọ́wọ́n fi ṣeré nú ẹ̀sìn ọlọ́wọ́n àbẹ̀wọ́ pẹ̀lú agbára rẹ mọ́sáfà wá ní sọ́nà àwọn tó bù fún táàmù rí dáadáa sí ń bẹ̀ ọlá agbára ọlọ́run ọba wa èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa wọ̀yà wá ti bàtún alẹ́lẹ́kọ́ọ̀dìrì bí amúrí ìláhì wọ́n ní ẹ rí zakai ọlọ́run ọba dìídì pàṣẹ nínú alukur'an ọ̀pọ̀ ànábì láṣẹ ipe kánábì ọlọ́lẹ̀ gbà lọ́wọ́ wọn tí wọ́n bá mú wa kọ́gbà tí wọ́n bá mú wa kọ́ràn yàn lọ káwá sọ fọ́ńtọ̀ wípé anabi ni àgbà zakawọ́ rẹ wa ọlọ́wọ́n bá pa anabi lásán bẹ́ẹ̀ yìí pé jìbìrì ló ń bọ̀ wá mú àyà kalẹ̀ ń sìn lérí ẹ̀ lérí ọ̀rọ̀ ẹkọ́nọ́mì lérí ọ̀rọ̀ zaka ọlọ́wọ́n ará jìbìrì ló sọ anabi sallallahu alaihi wasallam ó ní khudh min amwalihim sadaqa ay zaka ìrì anabi sallallahu alaihi wasallam ọlọ́wọ́n bá ní kí n sọ fún ọ pé khudh min amwalihim gbà nínú owó wọn sọdọkà zakari owó tí sàkábà ti wọ gba zaka lọ́wọ́ wọn ó sì dé pé láwọn ìlú ẹ̀sìn fúnra ara wọn ni wọ́n máa kó zakati lọ́dọ̀ àwọn alfáà fúnra wọn ni wọ́n máa mú zakati wọ́n máa pín fúnra wọn tí wọ́n bá rí ìyànrá wọn létí inú wọn máa wá dùn wọ́n máa wá wọ́n ṣe wọn lálejò wọ́n pa wọn lé pé a ah, ẹ̀yin lè ti ń gbẹ̀gbẹ́ ẹ̀fì gbéra lé ẹwà ara mi létí zaka ah, ọlọ́wọ́n bá tún ti iná ṣe iye báyìí mo ní tọ́dún kan ti yípo lórí ẹ̀ èlò zaka rẹ̀ wọ́n sì gbé kakilétọ̀ wọ́n lò ó láàrin bí ìṣẹ́jú kan méjì iye báyìí zaka yín yóò sì kọ chẹ́ẹ̀kì fún ẹ̀yọ́ màá yá ẹ̀sìn wa owó zaka ẹlòmíì ọkọ̀ yunifásitì lẹ́yìn bá débi tí ọlọ́wọ́n bá ti kí àwọn èèyàn ó wà lọ́dọ̀ wa ń bí náà jama owó zakẹ́ ní nílẹ̀ yorùbá ń bí ọkọ̀ yunifásitì ọlọ́run ọba wa fi ọlọ́run ọba wa ní ká fowó zakáàtì ká fi kọ́ yunifásitì o àwọn tálíkà lọ́lọ́ ní azekini lọ́lọ́ ní ká ha fún ọlọ́run ọba tó sọ́nà àyè mí nígbà tí ń ròyìn àwọn ẹni rí ọlọ́mọṣà fèmí àti ẹ̀nà sínú wọn òwò aláàlí arísíkí aláàlí tààyọ̀ sàkánbẹ́ ọlọ́mọṣà dárí ọ̀sọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́wọ́n bá ní walladhina fi amwalihim ọlọ́wọ́n bá ní ẹ̀rí àwọn tó jẹ́ pé hakun ma'lum wọ́n ń yọ zakati nínú owó wọn àwọn náà wọ́n wà nínú àwọn ẹni rè ọlọ́wọ́n ròyìn àwọn ẹni rè bọ̀ ó wà ní nínú àwọn ẹni rè walladhina fi amwalihim hakun ma'lum òun náà làwọn tí wọ́n yọ zakati hakun ìwọ àwọn tálíkà ma'lum tọ́lọ́wọ́n bá ti fi àlà sí pé iye báyìí ni ọyọ nínú iye báyìí òun náà sì dá a mà ó sì yọ ọwọ́ fún tálíkà tí ọba ṣiṣẹ́ wọ́n ní tálíkà tí ọba làágùn ní ìwọ̀ kan nínú owó òwò tó ń ọgbọ́n tí aláǹsọ ní ìwọ̀ kan tó gbọ́dọ̀ fún nínú owó rẹ pé ọlọ́wọ́n bá ní lè sáàbì tí wọ́n bá wá yọ tán wọ́n máa wá fún àwọn tí wọ́n máa ń béèrè ẹ̀bùn mi torí ọlọ́run ẹ̀bùn mi torí ọlọ́run ẹ̀bùn mi òun náà nílẹ̀ akáyọ̀ gbọ́n àmọ́ ti ọ̀já sówó. bí àṣà àwọn àfa àwọn tó bá jẹ́ pé bá a ṣe dàgbà ni wọ́n ṣe ń tóni kò tí ì kan lómi ọba jẹ́ pé pẹ̀lú ọpọlọ ni àti ìmọ̀ <laughs> ni wọ́n ṣe ń tóni ẹlòmíì kó tó kan yọ̀pẹ̀ àmọ́ lọ́wọ́ bá yarzuqu man yasha ẹni bá wù ní màá dá lọ́la bó bá ti wá dá ọ láhùn kò sí tẹ́nì kankan ó ṣe yọ ọmọ lọ́la náà ọlọ́wọ́ bá nílẹ̀ sáàlì àwọn tẹ́ fún àwọn tí wọ́n máa ń fún àwọn ẹni rè yìí wọ́n fún ẹni tí ń béèrè wal mahrum àti gbogbo àwọn tá a ṣe arzikí léèwọ̀ fún mahrum ni pé a fún wọn tó nǹkan òṣèǹtẹ́lọ́wọ́n bá ò fún sá àmójúra wọn lọ wọ̀ ẹ̀yọ́ màá yá mi ẹ̀rí tí wọ́n pè ní zaka hakun wajibun fi mali maksus ìwọ̀ kan ní tọ́jú dandan fún lówó kọ́ yọ lọ́dún tí ọba ti yọ òpó kan náà òpó islam rẹ ti wọ́ bọ́ba kú lérí ẹ̀ yọ wọ náà tó wà lè janna tọ́lá wọn bá fẹ́ díjìn òfin mali maksus yóò ní owó tí zaka wọ̀ kì í sí gbogbo owó lè tọ́ maksus sọ àwọn tá a fún tá a fún ní zaka yìí ó ti ní àwọn tá a fún kì í ṣe gbogbo yẹn là á máa fún ọkàn gbọ́dọ̀ gbé zaka wá mọ́ṣáláṣí ọkàn máa fáwọn yẹn irọ́ ọ lọ lè béèrè àwọn àfáàfẹ́ dákun àwọn òwò ni wọ́n lẹ́tọ̀ọ́ sí zaka lè ta padà ká insha allah ta'ala fi waqti makhsus ó sì ní àsìkò tí zaka máa ń di dandan lérí yàn kéèyàn yọ kì í ṣe gbogbo gbà náà ni zaka máa ń wọ owó yàn ó lásìkò tí èèyàn máa ń yọ zaka ṣòrútù ojú ti zaka wọ́n ní àwọn májẹ̀mú tí zaka fi ń di dandan lérí ẹni wọ́n ní owó lọ́wọ́ tí zaka wọ̀ dandan ní dandan dandan bọ́ọ̀ bá ti yọ bí ìgbà téèyàn pa màálù tí ọ̀yọ́ òróró ń bẹ̀ gbogbo tó dùn lára màálù pátá yóò sì máa bàjẹ́ lọ́kọ̀ọ̀kan tó lówó ọ̀bá yọ zaka bó ṣe kéré tóun òróró ti wà nù owó ẹ̀ yọkàn máa bọ oúnjẹ ni yóò máa ba properties jẹ yóò máa ba láfíà rẹ jẹ yóò máa ba nǹkan jẹ máa lọ́wọ́ wàhálà wọn máa ṣẹlẹ̀ wọn wàá rò pé àrán ni àbáṣà sí ni àdúrà táwọn lọ́fà ni bẹ́ẹ̀ sì ni zakani ọyọ yóò máa gbógun délé ni ogun délé sì kọjá máa òun ní jarẹ̀ lógun alakọkọ àyàkúnà musaki mùsùlùmá ẹni tí ọyọ zakati kọjá mùsùlùmí ọmọ sínú ẹgbẹ́ awo ọmọ sínú ẹgbẹ́ mùlẹ̀ wọ́n bá wọn ṣe ọ́fíìsì zaka kọ́mọ̀jẹ́ ti ń yalé ológun ká aláàjì ti ń sòògùn aláàjì àti ń sòògùn tọgbà nǹkan mi gbọ́ lẹ́yìn ọlọ́run ah zaka kọ́kan ìgbàgbọ́ lọ́kàn kó tó kan zaka nígbà tó sì ti nígbàgbọ́ wọn ò sí fáìlì fún ọ dípò tí wọn wà kọ ládàá zaka síbẹ̀ mọ̀wùlẹ̀ yọ bọ́ọ̀bà tó sì ń gbẹ́rẹ́ nítorí o ti gbà nǹkan mi gbọ́ lẹ́yìn Allah ẹni tí ń ná lójúbọ ojúbọ àdábọ àjọbọ kò lè yọ zaka ẹni yọ zaka jẹ́ muslim tó bá ti wá yọ ọlọ́run wa ó gbà á nítorí pé muslim ọlọ́run ó gbà lọ́wọ́ ẹ̀ ẹlẹ́ẹ̀kejì àyẹ̀kúnná àyẹ̀kúnná malikan lah kọjá pé òun gẹ́gẹ́ ló lówó yẹn owó lówó tó ń gbéṣẹ́ lọ́wọ́ zaka ọ̀wọ́ torí pé ọkọ̀ ní àbí olówó owó yẹn pọ̀ ó ti wá jẹ gbèsè gbèsè yẹn náà ó ṣe déédéé owó tó ní owó tó wà lọ́wọ́ rẹ̀ wọ́n kò ní owó àwọn èèyàn ní kọkàn dá padà fún ọlọ́kù ó gbọ́dọ̀ jó wọn tẹ́tẹ́ pé wọ́n ló nǹkan yẹn ẹlẹ́ẹ̀kẹta àyẹ́bùlùgà máàlùú ní sọ́ọ̀bù zaka owó rẹ̀ gbọ́dọ̀ wọ zaka zaka gbọ́dọ̀ wọ owó rẹ̀ ó ní iye owó tó ní tí zaka tó wọ̀ owó rẹ̀ gbọ́dọ̀ jẹ́ owó tí zaka wọ̀ ẹlẹ́ẹ̀kẹta nù owó rẹ̀ gbọ́dọ̀ jẹ́ owó tí zaka wọ̀ torí kìí ṣe gbogbo owó zaka wọ̀ ẹni ní two hundred thousand zaka wọ owó rẹ̀ oní five hundred thousand zaka owó owó ẹ ọmọ dá nǹkan rẹ náà á padà sọ dèdè owó tí zaka wọ àwọn àlùfáà wa wọn ní lásìkò anabi wa muhammad sallam anabi ní ẹni tó bá ti ní ìṣirúna mithqal ìṣirúna mithqalan ẹni bá ti ní ìwọ̀n ogún nínú gold torí owó wọn gbà yẹn wọ́n fi gold mọ́dẹ̀ gold wọ́n fi mọ́dẹ̀ tọ́mọ́tì máa gbé owó lọ kọ́ńsì àwọn rọ̀ṣọ́ tó bá gbé lọ́wọ́ yìí góòdì lẹ́yìn náà èyí tán fi fàdákà mọ́ọ̀dì ọwà ọ̀kan jẹ́ dinar ọ̀kan jẹ́ dirham ní tí wọ́n ń nàgbà yẹn anabi wa ni ẹni tó bá ti ní ìwọ̀n ogún nínú gold zaka ti wọ gold yẹ ìwọ̀n yẹn nígbà tí ta convert sí grams ó wá eighty five grams of gold gbogbo àwọn afa onífẹ́kẹ́ ni wọ́n panu pọ̀ lérí ẹ̀ ipe ẹni tó ti ní gold nílé tó eighty five grams of gold pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́wọ́n bá wa yọ yọ zakat nínú gold yẹn wọ́n mọ̀ dára ẹ̀ láàrin wọ́n kàn dá sí fourteen yóò sì mú ẹyọ kan bẹ̀ yọ ọmọ jẹ́ zaka òun náà ni wọ́n ń pè ní two point five. àwọn góòlì ta kó sí bank àwọn góòlì ta kó sílé torí ẹni ní góòlì ńlẹ olówó ẹni tàbí ló lè gbé ta ẹni tó ní góòlì yẹn tó lọ́wọ́ olówó ní tàn wá ló bá bọ́ sọ́jà ń sìn yóò kó káṣí wálé wọ́n wá ní kọ́ da sí fọ́tì lẹ́yìn ìgbà tọ́dún kan ti yípo wa kọ́ wá yọ ẹyọ kan péré fún Allah ẹni tó wá ní cash tọ́jú pé náírà àbí dọ́là àbí pásítà àbí euro lòun ní àbí rìá àbáwọn owó mìíràn tí wọ́n ná sẹ́fà àtàwọn mìíràn sẹ́mi gbogbo àwọn owó yóò sí lásìkò ànábì sàṣàlá ìdí yóò kàn sí yóò kàn lọ́jà yóò lọ lè béèrè pé èló ni wọ́n ń ta eighty five grams of gold presently tí wọ́n bá ti ní iye báyìí bí iye ìyẹn ni sàkáwọ̀ lọ́dún ẹni bá ti nílé ìgbà tá a béèrè lọ́dún ni wọ́n ní one million eighty thousand naira one million naira àti eighty thousand ẹni tó bá ní nílé tọdún kan yípo bá olówó ni lọ́dọ̀ ọlọ́ ó ti wà ní àwọn kálíbà àwọn olówó ńlá lọ́dọ̀ ọlọ́ you have one million naira and eighty thousand naira ọwọ́ thirty forty ìdá kan bẹ́ẹ̀ òun ni òróǹro tọ́lọ̀ ní kọ́ yọ. bọ́ọ̀ bá yọ yọ bá gbogbo one million jẹ́ eighty thousand ó tún tẹ̀lé bàtà fún òkú kí ni mcdar èló lè yẹn wàá yọ nínú one million eighty thousand ọwọ́ ajẹ́ twenty seven thousand naira péré dá ilaha ilẹ̀ lẹ́yìn ìgbà tó ti ń kó one million eighty thousand káàkiri ọdún kan wá pé bá ọlọ́run wá ní tọ́dún kan bá ti pé lọ́wọ́ rẹ̀ àbọ̀dún kan ò tí ì pé náà ọ̀sán ni lọ́wọ́ ẹ̀ tọba fẹ́ yọ lè yọ kan tó pé àmọ́ kò tí ì dọ̀ra yàn lérí rẹ̀ ó dìgbà tọ́dún kan bá ṣe ni tọba yí po bá lọ́wọ́ rẹ̀ ó ní one million eighty thousand ní muharram muharram ọdún ń bọ̀ ó tún wá dé bá ọdún ọdún ọdún kan ti pé àbí ọyọ ẹyọ kan nínú forty ẹyọ kan wá twenty seven thousand naira tọba two one million eighty thousand méjì ló lè yọ ńbẹ adépé twenty seven thousand méjì ní zakati tó bá dé ten million ọmọ wa ṣí bẹ́ẹ̀ eré ibú tẹ́lẹ̀ mi ti ṣe lérí àìfúnyàn ní twenty seven thousand yìí nínú zakai ọlọ́nìkan ló mọ yẹ èmi ti kọ́lé fáwọn èèyàn èmi ti rán àwọn èèyàn lọ Mákà ẹlòmíì ra mọ́tò fáwọn èèyàn ẹlòmíì dáko fáwọn èèyàn ẹlòmíì kọ́lé kí wọ́n ẹlòmíì kọ́ zakai yóò gba aláda gbogbo ohun tó ṣe yẹn àmọ́ yóò wọ ọ̀nàkó tó wà lè jẹ́nà torí pípọ̀ yọ zaka zakati yìí lọ́dún kan ọmọ tó wà nínú báńkì ọlọ́run sì máa yẹ tó wà ń bẹ̀ èyí tó kó sọ́wọ́ àwọn èèyàn èyí tó rì má lẹ́nu ẹlòmíràn rí owó mọ́nú oko gbogbo ibi tó bá kó o sí ọdún kan ti pé bá owó yìí sí zaka wà bí ọ̀wọ́ kọ̀rí sọ́jà tó tọ́wọ́ lọ́dẹ bíi máàmù mi kò yé ọmọ àdó ọ̀rọ̀ mọ́ ọlọ́run máa pé ìdákanú mẹ́wàá ni ìdákanú ń sìn kò sí mú ìsàrẹ̀ wọ́n náà bọ́ sọ́jà fún rẹ ẹ̀yin ìyá tẹ̀ ń ta gold èló ní eighty five grams eighty five grams of gold èló ní ẹ̀ ń ta ah, bí ọdún mélòó sẹ́yìn sí bí eight hundred bí nǹkan ni nígbà tí wọ́n ti rí bí nine hundred àmọ́ ní sèé tí nǹkan ti lọ sóko yìí one million eighty thousand tọ́ba tó wá bẹ́ẹ̀ tọ́ba tó bọ́ sí six hundred thousand six hundred thousand ní sàkáwọ̀ lọ́dún yẹn tọ́ba tó lókè tó di two forty five kọ́lá ń sọ ní mbẹ́ ẹ̀ eh, definitely iye tọ́ba tó ń ta eighty five grams oye nínú góòdì iye ìyẹn ti sàkáwọ lọ́dún tó ti pé ẹnìkan ò lè sọ pé iye báyìí sàká lọ́dún ti ń bọ̀ ìmọ ń yí ìmọ ń lọ ìmọ ń bọ̀ bí ẹkọnọmì bá ṣe ń lọ ni. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam à ń sọ nítorí àwa tá a ti ní ẹlòmíín ní yọkàn dákẹ́jẹ́ náà ni Ọlọ́run sì mọ̀ pé ó ní ẹlòmíín ò tí ní àmọ́ yọ padà ní gbogbo àná <coughs> Ọlọ́run yíyàwó ní olówó ó sì ṣèkejì ẹ̀rẹ́ tálíkà kí ni wọ́n ṣe fọ́lọ́n kí ni relationship yín tó fi dẹ̀wọ́lá tó fi wáá fòun lẹ̀ kọ́ máa lálàásí kọ́ máa dààmú kọ́ máa wàhálà káàkiri òun náà ni ọwọ́ ní mú díẹ̀ nínú tí wọ́n ní fóun náà kó náà fi kó fi lip díẹ̀ ọ̀bẹ̀lọ́n gbogbo àwọn tọ́lọ̀ kẹ́ láàrin wa padà sẹ́yìn gbogbo àwọn tọ́jẹ́ pé àwọn àṣà náà ni ọlọ́mọṣà fà náà sókè. Okay májàmọ́ ẹlẹ́ẹ̀kẹrin àti sọ́mọ́rọ̀ ń sìn òun náà ní kí ọdún kan anyahu làálẹ̀ ìlàhùn kí ọdún kan kó yípo bá a ṣe rí tọ́dún kan ọ̀bá yípo ó ní one million eighty thousand láàárọ̀ yìí báyìí láàárọ̀ yìí ó dẹ̀yìn ọdún kan kó tó di pé ọ̀nà ọ̀nà ọdún kan wá pé ọ̀yọ̀ sàkáàtì ẹ̀ lẹ́yìn ọdún èsì wọ́n máa ma ọ́ máa ma pé ọ̀fẹ́ máa ra nǹkan káàkiri o kí sàkóso bá wọ̀ ọ́ ọlọ́run ti àbí ọlọ́run sá máa tọ́dá ọlọ́run máa tọ́dá làwọn fáfi ní tá a bá ní náà a lè yọ lọ́dún kan bá ti pé wọ́n ní padà àwọn lọ́dà jù nítorí pé yóò jẹ́ káwọn tálíkà ó ti dẹ̀ sàǹfààní ń ẹlẹ́ẹ̀kejì ìwọ náà ọmọ tí ọ̀padà tó ń ṣẹlẹ̀ rírí owó ẹ̀ kí wọ́n náà wá wà lónìí pẹ́yọ sàkáláyé kúkú yọ immediately tó bá ti lówó yẹn ọgbà pension rẹ̀ yọ lẹ́sẹ̀kẹsẹ̀ ọgbà gratitude rẹ̀ tó máa ń fún yọ ọ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ ọ̀tajà náà ni lọ́ba rí two million ah project yọ ọ lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ kó tó di pé ó jìyà lérí ẹ̀ tó ọba yọ ó dìgbà tí ọdún kan bá ṣe kí tó bá yípo bá káwá tètè yọ yẹn kọ́dún kan tó pé yẹn òré mẹ́mbẹ̀ gan lẹ́yìn náà òróró tìjára gbogbo tá ń tà tá a fẹ́ tà tá a ti dà ní àǹfààní àfẹ́ tà nǹkan tó o bá ti dàníyàn kó o fẹ́ ta ilẹ̀ ni o mọ́tò ni o ilé ni o níjọ́ tó o bá ti dàníyàn rẹ kó o fẹ́ ta wọ́n náà ti mọjọ́ náà ọkàn jí làárọ̀ ọkàn ní a òní ní ọ̀ndì five oṣù rajab oye mo fẹ́ ta ilé níjọ́ náà oye ni a ti máa wò tó bá fẹ́ ta tó bá rí ta lẹ́sẹ̀kẹsẹ̀ tí sàká bá wọ̀ ọ̀dà akọ̀yọ zakati àmọ́gbà tí ó dọ̀rọ̀ àyàn fún ọ ìgbà tó jẹ́ pé ọ̀fẹ́ ta ilé yẹn ọwọ́ á pé ọdún kan mọ́ lọ́wọ́ tó bá ti pé ọdún kan mọ́ lọ́wọ́ kó tó rí ta tí owó tó ta ilé yẹn sì ṣe déédéé owó tí sàkáwọ̀ bọ́n bá ti ń ta tábà yìí ọ fà sàkáyọ ni nítorí pé ẹni tó ní ilé two million bì kan tí ń fi ń lọ àwọn èèyàn lórí ọdún kan òun náà lówó ní kọ̀ọ̀kan ó ní káyọ̀dì àmọ́ kò tí ì di cash ọlọ́ndẹ̀ la ọlọ́ndẹ̀ ń náà la o gbogbo tá a wá fẹ́ ta à ń ta sọ ni o à ń tarin ni o ọlọ́mọdé amaru ẹ̀ o máa ń ṣẹlẹ̀ o tí gbogbo ọ̀sà wà lẹ̀ lọ́dún kan wọ́n bá ti tà á tán ọyọ̀ sàká tiẹ̀ tó wó gbogbo ẹ̀ bá tó owó tá a máa yọ sàká ní inú ẹ̀ ṣé ní nǹkan tá a fi rẹ́ǹtì òun fi lé rẹ́ǹtì sàká wọ̀ àbí tó bá tọ́jú owó tó gbà ń bẹ̀ sí ibìkan tọ́dún kan wá yípo gbowó yẹn ẹlẹ́ẹ̀kejì àbí tó jẹ́ pé ńgbà tó gbowó rẹ́ǹtì yẹn báyìí three million owó tó gbà fúláàtì mẹ́jọ ni wọ́n sì kó three million fún lẹ́ẹ̀kan náà sàká wà bẹ́ẹ̀ wọ́ sàká ti wọ́ àmọ́ owó tí wọ́n fi èèyàn jọ fifty thousand yíjọ ten thousand yíjọ ẹ̀dàkẹ́ má bínú ẹ̀ gbogbo àwọn ẹ̀yà ọkàn máa náwó lọ́ntẹ̀ ní ìsàkọ́ wọ̀ nítorí pé kò tí ì ṣe déédéé owó tí sàkà sí kíni tí sàkáwọ̀ àwọn nǹkan tí à ń lò sàkọ́ wọ̀ kọ́ ọmọ gbọ́ mọ́tò five million tó bá yípo ọdún bá yípo lórí ẹ̀sàkọ́ wọ̀ torí pé ń lò ní àwọn nǹkan tá a bá ń lò sàkọ́ wọ̀ ilé tá a gbé tá a ń gbé bẹ̀ sàkọ́ wọ̀ ìbá wọ́ two hundred million èyí táwọn afa yapa lérí ẹ̀ òun náà ni gold tóbìnrin ń ṣe kíni tóbìnrin ń lò àwa wo àwọn olùbọ́ọ̀sì rẹ̀ nínú ilé àwa rí pé hundred grams of gold ní gbogbo góòlù ẹ̀ bó lọ fẹ́ kílè yìí lọ nísà ń lò káàkiri bá ti ń lò dínà ní máa ń chẹ́ǹjì ẹ̀ àwọn afa yapa lérí yẹn àwọn nǹkan ní kò yọ àwọn nǹkan ní kò lè yọ wọn pé ń lò ní àmọ́ àwọn afa tí wọ́n pọ̀ jù ní pé wọ́n ní kò yọ wọ́n ní kò yọ nítorí pé ẹni tó ní góòdì ńlé bí ẹni tó lówó ńlé èyí ni tí ọlọ́run bá ti kádàrá tí ọlọ́run kẹ́yìn débi pé ó wá ní eighty five grams of gold nínú ilé tí ń lò fún rẹ̀ wọ́n ní kọ́ yọ nítorí pé owó ni. ẹ̀yọ́ miami ẹ̀kọ́ ọ̀bù man is zaka ẹni tí ó yọ twenty seven thousand yìí nínú one million eighty thousand ọlọ́run bá bá lérí ipò wọ́n hàn lè mà wọ́n dànkarú mọ́ lọ nílé ayé ń bí tọ́wọ́ wá kúrò wà wọ́n náà lọ nítorí pé ẹni bá ti dẹ ẹkọ́nọ́mì rú ó ti báyé jẹ́ wọ́tọ̀ ìwé ọ̀sàká ọ̀n dẹ ẹkọ́nọ́mì rú wọ́tọ̀ ìwé ọ̀sàká ọ̀fẹ́ káwọn èèyàn máa dààmú ká máa fòró ni ọlọ́ni walladhina yakinizuna dhahaba wal fidda gbogbo àwọn tí wọ́n ń fi owó dáhàb góòdì pamọ́ wal fidda àti sílfà ìyẹn ni owó tí wọ́n nígbà yẹn ọlọ́run láwọn tí wọ́n ń fowó pamọ́ àwọn tá ń ná náírà náà tá ń ná pépà náà àti wà lábẹ́ ọlọ́run bá láwọn tí wọ́n fi ń pamọ́ tí wọ́n ń tọ́jú ẹ̀ wala yunfikunaha fi sabilillah tí wọ́n wá yọ zakaabẹ̀ fọlọ́n ọba wọn ò yọ zakaabẹ̀ fọlọ́n fabashirhum bi adhabin alim ọlọ́wọ́n bá ní ẹ fún wọn ní èrò dùnú pé wọ́n jẹ ìyà tí ń wọnú ẹran tí ń wẹnu ogun àwọn afániláyé ń bí níyà yóò ti bẹ̀rẹ̀ èyí wà lórí jẹ́ ìtọ́lágbá jahannam owó ìyà àkójọ àwàsọ di nínú náà jahannam fàtúkùwà bí hajjibá ohun a máa wá fi jó bàbá olówó ní gbogbo wájú rẹ̀ wàdùnú bohun a máa fi jó ní ẹgbẹ́ ọ̀tún ẹgbẹ́ òsì wàdùnhóró hum a máa fi lẹ́ẹ̀mọ́lẹ́yìn a máa lẹ́ẹ̀mọ́lẹ́yìn wọ́n máa fi jó wájú wọ́n máa fi jó lẹ́gbẹ̀ẹ́ wọ́n máa fi jó lẹ́yìn ààrẹ àmà kan ní sùtò lè àfúnṣùkùn ọlọ́wọ́n bá ní ẹ máa jẹ yá ẹ máa jẹ bàbá mi lọ ní àyè ẹ máa jẹ yá ààrẹ àmà kan ní sùtò lè àfúnṣùkùn níta ẹ tọ́jú owó tẹ ẹ tọ́jú kó wáyé o òun la sọ́jú náà yìí o pẹ̀lú kó máa kó tó tẹkínì zone níta náà làá fi jẹ yín yá bẹ́ẹ̀ tí wàá máa jẹ lọ títí nù tọ́lọ́wọ́n bá la tó fi ṣetán láti ṣàforíjì tí o bá jẹ lẹ́bọ yóò padà wà lìjánná àmọ́ yóò jẹ pàṣẹ àyà ọlọ́mọdé á lò èyí tó kéré jù nínú ọlọ́ tọ́ba wa jẹ́ ẹni tó tún sẹ́gbẹ́ awokùnrin tí ń sọ lẹ́kẹ̀ tẹ́lẹ̀ yìí burú pátápátá kò ní jáde mọ́ torí pé nítorí bàjẹ́ lára rẹ kọjá sàkáà ó ti kọ́kọ́ dì láyà bá ẹ wá nípa ẹ̀rọ zaka eléyìí ọ̀wọ́ náà gbére tí ò ní jáde mọ́ni nítorí pé ẹlẹ́bọ ni àmọ́ èyí tí ọ̀sẹ̀ bọ tó dúró déédéé tọmọ ọlọ́run tó ní mánì àwọn ní ń ṣe ní òjò ọyọ ìtọ́lọ́run sọ ni pé yọ̀ọ̀wọ́ náà kó tó wọ àlìjánà kọ́lọ́mọ́sà sọ ní bẹ́ẹ̀ wọ́n wá ju ọ̀sìn náà ọmọ wa jóná nítorí twenty seven thousand naira owó tí ò tó tó fi ń ra charge card owó tí ò tó tó fi ń ṣàlejò owó tí ò tó tó fi lọ market tó fi lọ supermarket twenty seven thousand gbà mí oye ó kéré sówó tẹ́lẹ̀ mi fi ń sebẹ̀ nínú àwọn olówó yẹn wọ́n fẹ́ sebẹ̀ lásán hundred thousand ẹ ó jù bẹ́ẹ̀ ní jù bẹ́ẹ̀ lọ. ọ̀kan ní àwọn ẹni rẹ̀ kan wọ́n láwọn bá ọ̀rẹ́ àwọn kan àwọn oníkàwọn wá kí àwọn pa àwọn wà nílé oúnjẹ kan báyìí àwọn adé lóúnjẹ yẹn àwọn sáà jẹ gbogbo oúnjẹ ọ̀hún tán àwọn máa jẹun tán wọ́n bá gbé bíìlì wa ọ̀rẹ́ bíìlì náà gbélé lọ́ba yọ pásọ méjì fifty thousand méjì àti twenty thousand kan one hundred twenty thousand náà fi jẹun ọ̀sán. ọ̀rẹ́ kejì wọ́n kò pé a kò yẹ kí ẹ̀ma gbélé yẹn rìn ẹlòmíì ń jẹ́ ikú dùgbọ́ ọ̀lọ́jà máa owó ọlọ́run kí àwọn èèyàn jẹ́ máa Allahu Akbar one twenty thousand jọ lọ́dún nínú àwọn ẹ̀dá ọlọ́ ọlọ́mọsẹ̀ ìṣàánú wa wọ́n jẹ́ ayápa o àwọn àwọn láàfún zaka ti ìjàmbá àwọn táàfún zaka ẹ̀yọ́ miami àwọn méjọ péré o lè kó zaka tẹ̀ fàáfà kọ́bọ̀ ọha fún wọn tọ́ba nígbàgbọ́ náà fáyìn o sì lè fúnra rẹ kọ́ wá àwọn méjèèjọ kọ́ ha zaka tẹ̀ fún wọn tí o bá tó nǹkan o lè kó fẹ́ nìkan náà méjèèjọ yẹn àbíyàn méjì àbíyàn mẹ́ta wọ́n láti jẹ́ pé àwọn tí ó jẹ sàkáàtì rẹ káwà nínú àwọn mẹ́jọ tá a fẹ́ kà yìí ọlọ́run ló sì mẹ́ńṣọ àwọn nínú Qur'an ọlọ́run bá ní innama sadaqatu lil fuqara ọlọ́run níṣẹ́ rí sàkáàtì ẹ̀yọ́ nu owó yín àwọn atálíkà ló ní o wọ́n ní àwọn onáń jẹ́ fuqara àwọn tí wọ́n ní nǹkan kan lé tí wọ́n jẹ àtàwọn tó jẹ́ pé wọn ò ní tí wọ́n lè jẹ lóṣù mẹ́fà èmi wà nù wọ̀nyí nìsín àbí ìtí jẹ lóṣù mẹ́fà sí ni ìtí jù lọ́dọ̀ ọmọ fún yẹn tọ́ tí wọ́n bá fẹ́ fún mẹ́sà káàsì sí òde sọ pé ìmáàmù àà ah, ah, ah, ibi tí yín kọ́ náà ẹni tí ò ní rárá ọlọ́ọ̀ni ẹ̀fún sàkà ẹni tó jẹ́ pé kò ní ìtí ọ̀jẹ lóṣù mẹ́fà ó ní kéré sí ìtí ọ̀jẹ lóṣù mẹ́fà ọlọ́ọ̀ni ẹ̀fún sàkà wọ́n lè máa àtàwọn masakin àtẹwọgbọrẹ àwọn àtẹwọgbọrẹ lè ó làwọn tó jẹ pé àwọn ní ìdajì tí wọn lè jẹ lọ́dún àwọn tó ń gbé pẹ díẹ̀ Ọlọ́run yẹ fún saka ó di méjì wọlé amílí na alẹ ha gbogbo àwọn táwọn ránṣẹ́ kan lè gba saka wa fúlásìkò ànábì wọn gbé àwọn yẹn dìde ẹ lè gba saka wa ojú wọn tí wọn náà ti wọ tí wọn bá dé Ọlọ́run yẹ bù fáwọn náà ń wọlé mu aláfàtì kùlùbùhùn gbogbo àwọn tó jẹ àwọn kèfèrí afẹ́ fi zakati yẹn afẹ́ fi pè wọ́n sínú islam afẹ́ fi owó yẹn rọ̀ wọ́n lẹ́mí àbí afẹ́ fi owó yẹn afẹ́ fi dé wọn lẹ́nu ká lè má fa burú sí wa nílùú tá a wà ọlọ́wọ́n bá ní àwọn àgbààgbà kèfèrí iná ẹ̀bùn wọn zaka wọ́n fẹ́ rẹ̀ kọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹrú tí wọ́n fẹ́ bọ́ okùn ẹrú kò lọ́rùn ara wọn ẹ̀fún wọn zaka àwọn tí wọ́n kó tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n wá kó wọn lọ́lú kan ẹni fi zakati ra wọn padà wálé kán wá bá ìyàwó wọn àtọmọ wọn lé wẹlgáàrí míìn gbogbo àwọn tó jẹ gbèsè bóyá jẹ gbèsè nítorí tarẹ àbó jẹ gbèsè torí ẹnìkan wọn ní kọ́ bá wọn ṣe onídùúró bí wọ́n ti fẹ́ ya lówó ẹni tó ṣe onídùúró ó dúró tán lẹni tó yáwó bá sá lọ gbèsè yẹn òun kọ́ jẹ́ bọ̀tẹ̀ nìkan ló jẹ́ sí lọ́rùn ọlọ́wọ́n bá ẹ̀fọ́ àwọn náà ẹ̀fọ́ wọn ọ̀sàká gbogbo àwọn táǹkà yìí láwọn ìlú ẹ̀sìn tó bá ti kóso kan ni wọ́n ti máa mú lẹ́tà lọ́dọ̀ àwọn àfa pé mo jẹ gbèsè o àfọwọ́n yẹn filẹ̀ kọ́ nọ́mbà rẹ bẹ̀ owó sàkábà sì ti dé wọ́n pe nọ́mbà rẹ orúkọ rẹ ti wà nínú pépà rẹ wọ́n ti kọ chẹ́ẹ̀kì ilẹ̀ kó tó dé ń dé báyìí Ibrahim Hamza àbí gba chẹ́ẹ̀kì lọ́ọ̀lẹ́ káàṣì rẹ kó lè san gbèsè rẹ àwọn olówó ti wà òjò rí bẹ́ẹ̀ àwọn yẹn ní owó àmọ́ wọn ò ní yọ nínú àwọn tọ́lọ̀ ní ká yọ zaka wà fi sabilillah gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lójú ọ̀nà Allah tí wọ́n ń ṣe ní ojú ọ̀nà propagation of Islam àwọn ìmáàmù ti bọ́ síbẹ̀ àwọn tó ń jagun ẹ̀sìn ti bọ́ síbẹ̀ àtàwọn iléeṣẹ́ tí wọ́n fi jagun ẹ̀sìn àti àwọn ìmáàmù àti àwọn tí wọ́n ń pèpè sínú ọlọ́run àwọn ọmọlé kéwù tí wọ́n ń kéwù sẹ̀ríà wọ́n ní kọ́dà mídíà ti wà ń bẹ̀ tí wọ́n ti propagate Islam gbogbo ẹ̀ pátápátá òfin sẹ̀bílì láì náà ẹlẹ́ẹ̀keje wọ́bùn ẹlẹ́ẹ̀kẹjọ wọ́bùn sẹ̀bílì wọ́bìn sẹ́bì ọlọ́wọ́n bá ní àti ọmọ ìrìnrìn ẹni tó jẹ́ pé ibi tí ń lọ ó jìnà àmọ́ owó mọ́tò yìí tá lọ́wọ́ ẹ̀ ọlọ́wọ́n bá ní ẹ̀fọn sàkà kó fi délùú rẹ̀ nínú àwọn beat of Islam ló jẹ́ pé ẹnìkan tí máa ń lọ bìkánsì ló lóun dé láǹbẹ̀ òun dé kòye ẹ̀gbọ́n àwọn tó ń bá wá fóònù nọ́mbà wọn lọ fóònù nọ́mbà wọn lọ nígbà òun délé wọn ní wọ́n ti kókó ládùúgbò wọn mọ̀ tí wọ́n wá sí kò sí láǹfààní àti padà sílùú kò sí nǹkan kan lọ́wọ́ the next mosque tó bá wà mẹ́lẹ̀ ẹ̀kọ́ lọ sàmúlò alẹ́kùn ìmáàmù kan ní máàmù wa lè tọ́ mo ti dá o mo ti há o kí máàmù sí mi tọ̀ èyí ti lọ lọ́wọ́ àbí ọ̀yá mọ́ta ń tẹ̀wá kó sì transfer rẹ̀ fún lẹ́sẹ̀kẹsẹ̀ kó sì lọ lè gbowó kọ́ máa lọ kó sì ẹ̀kọ́ nínú àmọ́ kí lọ́wọ́ àwọn sọ́lá ti jàmá láti jọ́ tí mo ti bẹ̀rẹ̀ dáwà ńlá ń bẹ́ǹsì mo ti bẹ̀rẹ̀ dáwà ń sìn ní làǹbẹ́ ìtẹ̀lẹ́bẹ̀ ọdún méjìlá èyàn mẹ́ta péré lọ́yọ̀ zakati ibi imamu zakani èyàn mẹ́ta péré mọ́rí síbẹ̀ lọ́wọ́ gbogbo àtàwọn wájìmọ̀ yìí ṣe gbogbo anáà zaka owó wa ó sì rẹ ní owó tí ẹgbẹ́ mi wà náà o èmi gan níṣẹ́ mo sì yáyọ ọkàn lẹ́nu ọba tọ́lọ́ máa ṣe fún mi mo zaka wá kábọ̀ fáwọn tó nídìí ẹ̀ bó sì wọ́dà ló sì láǹfààní láti mọ̀ wọn lọ́lẹ̀ fún wọn fúnra rẹ̀ yóò róòrónú màálù ọbẹ̀ lọ́n kọ́lọ́ mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọba ní faridatan minallah ọlọ́mọba ní èmi ni mo pín fáwọn méjèèjọ yẹn o àwọn méjèèjọ náà ní kẹ́sì pín fún o faridatan minallah ọ̀ràn yẹn nílátọ̀dọ̀ ọlọ́run wallahu hakim ọlọ́mọba lóhun mà yín òun tóun sì gbé kalẹ̀ bẹ́ẹ̀ ọ̀jọ̀gbọ́n lò ọmọ ọmọ yẹn tó ní ó sì mọ bí tó kó sí mọ̀bẹ́ lọ́wọ́ nínú àánú rẹ̀ àtagbára rẹ̀ gbogbo àwọn tí zakawo wọn ọlọ́mọsàbà rọ̀ wọn lẹ́nìkan lè yọ àwa tí kò tí wọ ọlọ́mọsàjọ wọ tiwa náà kọ́lọ́n kọ́kẹ́ àwa náà wastaghfirullah innahu huwal ghafurur rahim. alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahabatihi ajma'in zakati owó òun náà lèyí tí a ṣàlàyé ẹ̀rí gbogbo àwọn tá a jẹ́ àgbẹ̀ ọlọ́mọba ni yá ayọ̀ lẹ́sìn náà ọlọ́ni gbogbo ẹ̀yìn olùgbàgbọ́ òdodo tẹ̀ jẹ́ fámà ọlọ́run yá ayọ̀ lẹ́dínà amọ̀nù ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo tẹ́ wà nínú àwọn farmers tẹ́ ń dáko anfiku min tayyibati ma kasabtum ẹ máa ná nínú dáadáa táwọn ọlọ́run bá fún yín nínú oko yín wa mimma akhrajna lakum minal ard gbogbo ń ta mú jáde fún yín nínú ilẹ̀ nínú àwọn oúnjẹ ẹ̀yọ́ sàkáàtì ń ọlọ́run bá la ó ní kulu min thamarihi ẹ jẹ nínú àwọn irúgbìn tó jáde nígbà tẹ́ dáko tán idha asmara tó bá ti jáde ẹ jẹ wa atu haqqahu yawma asadihi níjọ́ tẹ bá ṣètì harvest níjọ́ tẹ bá ti kó èrò oko jáde ọlọ́run ní ẹ fún àwọn tálíkà níwọ̀ tiwọn. tọ́ bọ́ọ̀ bá ti ń dákọ̀ tó ń roko gbogbo tó ń ṣe yẹn pátá tálíkà ní ní ọjọ́ jẹ́mbẹ́ o. yẹ́wọ́n máa sọ́ọ̀dì yìí wá ní níjọ́ tọ́ bá ti harvest ní níjọ́ tọ́ bá ti kó èrò oko ni èyí ò ní ṣe pẹ̀lú ọdún ìbá jẹ́ in tó ṣe bẹ́yẹ olóṣù mẹ́ta ni abolóṣù mẹ́rin abolóṣù méjì abolóṣù kan tó bá jẹ́ nǹkan tí sàkáwọ̀ ọyọ̀ sàkáàtì ń tó bá ti kéré oko ọlọ́run ló pàṣẹ bẹ́ẹ̀ májẹ̀mú nǹkan tí a máa ń yọ nínú àwọn nǹkan oko májẹ̀mú tiẹ̀ ni pé kó jẹ́ nǹkan tí a lè fi pamọ́ bí ẹ̀wà bí jéró bí rice bí ọkà bàbà bí àgbàdo bí làbídùn tá a máa fi ń sínú yẹ gbogbo àwọn nǹkan yẹn a lè fi pamọ́ èyí tá a bá lè fi pamọ́ ṣàkọ́wọ̀ ọ̀gẹ̀dẹ̀ dodo àtọ̀gẹ̀dẹ̀ pálánta gbogbo ìṣàkọ́wọ̀ ọba ní hundred eh, million ló dáko

ìtọ́lọ̀ ń gbé kalẹ̀ fún wa ó fà nábì ìsàlàyé ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta bùlógùn ní sọ́ọ̀bù kìí ṣe gbogbo ń ta kólókó náà ní zakawọ̀ kí zakaw tó lè wo àgbàdo yàn èyí ò ní six hundred and twelve kilograms six hundred twelve six one two yọmọ lọ bí àpò àpò ẹ̀wà bíi mẹ́wàá mọ́kànlá tọ́ba ti wá kó báwọn tọ́ wọn tí wọ́n ní six twelve ní o tọ̀ ọ wà yọ ìdá kan nínú mẹ́wàá ìdá kan nínú mẹ́wàá ó lè zaka tó bá jẹ́ pé òjò ní ṣe kíni òjò ní rọ̀ sí fún rẹ̀ àwọn tó bá jẹ́ pé wọ́n lọ gbẹ́ kànga wọ́n ń fami tó fi wá jáde ìdá kan nínú mẹ́wàá yẹn ó dá sí méjì ìdájì ẹ̀ ní zaka àánú látọ̀dọ̀ ọlọ́run bá láà kọlọmọsá ìsànù wa gbogbo àwa àgbẹ̀ eléyìí ọkọ ọmọ gan akamadako amadajẹ náà madajẹ o ẹ madajẹ o àdánwòde o gbèrè lọ́wọ́ àfa nǹkan tó bá ṣe wọn ni o kìí ṣe nǹkan tí ṣe náà ẹ̀rí níparí ọ̀rọ̀ mi òun náà ni àwọn àǹfààní tó tó máa yọ sàká alákọ̀ọ́kọ́ ọlọ́wọ́n bọ́ sọ di wàlí rẹ̀ ní tí ń tọ́jú àwọn ẹ̀dá ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run o ẹlẹ́ẹ̀kejì ká òsìkò láwùjọ ogun àwọn jìbìtì fọwọ́nà gbogbo yóò dópin nígbà tí sàkábà ti wà láwùjọ lẹ́yìn náà gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí olówó yẹn ti ṣẹ̀ ọlọ́wọ́n máa parẹ́ fún lẹ́yìn náà ọlọ́wọ́n bá wà fi àlùbáríkà sí owó rẹ̀ owó rẹ̀ ọmọ wa pọ̀ sí yọmọ wa pọ̀ sí yọmọ wa pọ̀ sí lẹ́yìn náà àwọn tálíkà máa ṣàdúrà fún àdúrà wọn sì máa gbàlá ẹni o fún lówó bí alájì kò ní dáa fún yín ah kí ló wọ́n sì pèlè mí ẹni má bínú inú mi dùn ni ẹ ẹ mọ̀ kí wọ́n ọjà tó ṣe yọ padà wá ṣe mí tínú bá dùn èpè máa fẹ́ jáde lẹ́nu tálíkà ìjọba ìpín sí ni ọlọ́run ní kọ́lẹ̀ fún nítorí pé kèsì pọ́n wọ́n látẹ̀mí ẹ̀ ó wá ní yóò dá fún ọ ẹ̀ṣẹ̀ rire ó ẹ̀ níkú ayé lálàáfíà bí má sí sọ báyìí lọ́lọ́run ní bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó sì rí bẹ́ẹ̀ni ó sì rí fún lẹ́yìn náà àwọn calamity problems kí mọ́tò wọn máa dànù kí plane wọn máa já kọjá wọn máa wọ omi kí ọjà wọn máa sọnù kí wọn máa gbá àyàn kí dúkìá àyàn kọ́ máa lọ kí wọn máa láṣeyọrí kádàáwọ̀ máa ṣẹlẹ̀ nù akíyẹmí ara ikú ọmọ ikú ìyàwó fitinala àdánwò wàhálà accident ọlọ́run máa kakú òfin tí máa yọ zakati lẹ́yìn náà ọlọ́run wà fún nígbẹ̀yìn dáadáa níjọ́ tó bá jáde láyé gbogbo èèyàn náà máa ṣàdúrà fún gbogbo èèyàn náà máa ṣàdúrà fún lẹ́yìn náà yọ wà wọ́ọ̀dì jẹ́nà ọlọ́run máa ròyìn àwọn tó wọ́ọ̀dì jẹ́nà ní suratul mu'minun ọlọ́run dákọ̀ àwọn tí wọ́n yọ zakati síbẹ̀ ọlọ́run wà ní ulaika humul warithun àwọn ni wọ́n jogún alladhina yarithuna al-firdaus hum fiha khalidun àwọn ni wọ́n wà láljanna firdaus ẹ̀wù bí tán gbé wọn sàkálọ̀ aljanna tá a fẹ́ wà gangan nìyẹn firdaus lọ́gàjù wọ́n ní tíyàn sàká ọlọ́wọ́n fi sẹ́gbẹ́ ànábì sallallahu alaihi wasallam nítorí pé owó ṣòro mú bá ṣe gbọ́ tí kálukú pẹ̀tà ìbí náà yọ tèmi lè ní abilọ́la tàbá ti délé ṣètánù tún bẹ̀rẹ̀ pé ah ohun pọ̀ 27,000 ohun pọ̀ bí ìbá tó pé oúnjẹ òun bá jẹ ni ọlọ́run ni ó fi da kọ́yìn sí báyìí sí ta òun náà tó máa ń sà ó gbà ah, ẹbí ó tún lékún náà ni kò sá dínkù àbí ẹ̀hẹ̀ ọ̀rọ̀ dún ni torí pé èèyàn ò lè wà jẹ́nà pẹ̀lú rọjú ọlọ́run bá ní ọwọ́ àdìjẹ́nà firdaus mo bẹ̀rẹ̀ fún gbogbo àwọn tọ́lọ́run ti gbé sípò sàkáàtì lásìkò tá à ń sọ inú àwọn àtàjò kólẹ̀ àbáwọ̀ tá à ń gbọ́ wa ọlọ́run bá mo wá bẹ̀lọ́ nínú àánú rẹ̀ àtagbára rẹ̀ kọlọmọsà wọlá àánú ẹ̀ gbogbo àwọn tí wọ́n ti ń yọ ọlọmọsà pàlùbáríkà sówó wọn àwa táàtì táàtì máa yọ ọlọmọsà jáwa náà lè máa yọ kọlọmọ wọlá àánú kọba káyì sí àtòsí kó lérílẹ̀dẹ̀ yọ ọlọ́run kọlọmọsà ìṣàánú wa subhanaka allahumma wa bihamdika ashhadu an